márùn-ún táwọn èèyàn mọ̀ nípa mi <laughs> Orísun o ok ikọ̀ àkọ́kọ́ eh, mi kì í jẹun tí mi ò bá lóògùn hmm, mi kì í lè jẹun ṣùgbọ́n máa ń fẹ́ máa lo multivitamin kí lè máa jẹun òun ni mi ṣe sanra <laughs> ikọ̀ kejì mo fẹ́ràn kí n máa jó ṣùgbọ́n tí bá ti fẹ́ jó yẹn ijó tí mo lè jó sí jù ní orin King Solomon Alao Adekunle Malaika so tí mo bá ti fi lonely nlé màá ti pé màlá ẹ̀lọ́ ẹ̀gbọ́n mi bó ti ní show tó bá ti sọ fún mi mò ń lọ́jọ́ nìyẹn <laughs> nǹkan táwọn èèyàn mọ̀ nípa mi kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta a eléyìí máa kò yẹ kí n sọ eléyìí fún yín o ṣùgbọ́n màá sọ mo máa ń jẹ̀ka ẹ̀rí kà mí mo máa ń jẹ̀ka nǹkan tó dẹ̀ wá jẹ́ kí n jẹ̀ka ni pé tí má ti ń ronú àwọn nǹkan tí mo fẹ́ kọ́ mo fẹ́ kọ script màá bẹ̀rẹ̀ sí ni máa jẹ mo máa ń jẹ ká gan-an. ìkan <laughs> kẹrin ó dàbí pé mo ti sọ kẹta ìkan kẹrin tí n bá ń sùn mi kí láìkí máa fara kàn yàn hmm, má láìkí máa dá sùn <laughs> má láìkí máa dá sùn. ẹlẹ́ẹ̀karùn-ún tí àwọn èèyàn mọ̀ nípa mi I love driving mo máa ń drive gan-an mo máa ń wa mọ́tò bíi fàyàwọ́ ni. <laughs> àwọn nǹkan márùn táwọn èèyàn mọ̀ nípa mi nìyẹn. nǹkan tó dáa ni kí èèyàn lọ máa kọ́ iṣẹ́ kan torí wípé kíkọ́ ni mímọ̀ kò ní dáa kí èèyàn dédé bọ́ sínú iṣẹ́ kan láì kọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé the do's and don'ts àpàdé àlùdé iṣẹ́ yẹn ní mọ́ àwa tá a ṣe pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn àwọn kan wà tó ń pè ní not to be broadcast NTBB ni ẹlòmíì tẹ́ bá onímọ̀ ẹlòmíì àkọ́dórí adédè máa sọ̀rọ̀ gbàùgbàù torí pé kọ̀kọ́ ó dára púpọ̀ mo rọ gbogbo ẹ̀yin ọmọ òwò yìí tẹ́ fẹ́ lọ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí tẹlifíṣàn àti rédíò àtẹ̀yin tẹ́ fẹ́ kọ́ nítorí electronic media ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ ní kíkọ sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run màá bẹ̀ yín ẹ jẹ́ ká wá ẹnìkan láti lọ kọ́ lábẹ́ lẹ́yìn tá a bá lọ sí school tán ìdí tí mo fi sọ eléyìí ni wípé iléèwé Nigeria Institute of Journalism ni mo lọ ṣùgbọ́n nígbà tí mo ṣe tán mo kọ́ díẹ̀ lọ́dọ̀ Gbẹ́ngà Adébóyè mo kọ́ díẹ̀ lọ́dọ̀ olóògbé Gbẹ́ngà Adébóyè mo kọ́ díẹ̀ lọ́dọ̀ olóògbé Gbẹ́ngà Adébóyè mo kọ́ díẹ̀ lọ́dọ̀ olóògbé Tọ́bọ̀ Páléyẹ mo kọ́ díẹ̀ lọ́dọ̀ Tajudeen Ajani mo kọ́ púpọ̀ ni mo kọ́ lọ́dọ̀ Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba mo kọ́ púpọ̀ lọ́dọ̀ Táíwò Akíṣọlá ọmọ Bàtàwọ́lì nílùú Ìlasàmájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kọ́ lọ́dọ̀ wọn torí pé kíkọ́ ni mímọ̀ tí mi ò bá kọ́ tí mo lọ fi ti skul ṣe ẹ mọyì kọ́ ni kọ́ wa ní skul bá ṣe máa ka script kò sí níbẹ̀ ní skul bá ṣe máa ṣe soundtrack kò sí níbẹ̀ ní skul bá ṣe máa ṣe jingle wọn kọ́ wa ní skul àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ presentation ní general wọn kọ́ wa púpọ̀ ní skul wọn kọ̀ọ̀kan wa lérèfé lérèfé ni ṣùgbọ́n mo lọ kọ́ lábẹ́ gbogbo wọn díẹ̀díẹ̀ ni mo fi mọ̀ ọ́ kíkọ́ ni mímọ̀ ẹ jẹ́ ká máa kọ́ ká lè mọ̀ lẹ́yìn tí mo tún kọ́ lọ́dọ̀ àwọn tí mo kọ́ ìtàn mo tẹ̀síwájú mo lọ sí FRCN training school Federal Radio Corporation of Nigeria training school mo lọ ṣe producer ìgbà tí mò ń sọ yìí tó bá jẹ́ presenter tó bá ì tí lọ sí FRCN training school wọn kì í sábà fẹ́ recognize èèyàn torí pé ẹni tó lọ sí university tó ní master tó ní bsc ṣì ń padà bọ̀ ní fcn training school mo ṣe producer mo ṣe production láti mọ bí wọ́n ṣe ń produce inú mi dẹ̀ dùn torí pé ibẹ̀ ni mo ti ráyè ni mo ti ní oore ọ̀fẹ́ láti ṣe project mi project mo dẹ̀ ṣe is documentary mo dẹ̀ mọ̀ọ́mọ̀ torí pé documentary le púpọ̀ mo dẹ̀ mú documentary pé òun ni mo fẹ́ ṣe mo dẹ̀ ṣe mo dẹ̀ pass èmi dẹ̀ ní class governor nígbà náà èmi àtàwọn Tajudeen Ojú Ẹlẹ́gbà alájọ wa ní class èmi ni mo kéré jù ní class wa èmi ni mo dẹ̀ ṣe class governor mo sọ̀rọ̀ two thousand and one nígbà náà ni mo lọ ṣe ní Ṣógúnlẹ̀ nílùú Èkó nítorí ìdí èyí ẹ jẹ́ ká wá ìmọ̀ mọ́ ìmọ̀ ká kó má bàa sáré nítorí ọjọ́ alẹ́ tètè sunkún nísìn kó má bàa sunkún nítorí ọjọ́ alẹ́ ẹni ni gba àwẹ̀ kó má bàa gba àwẹ̀ nítorí ọjọ́ alẹ́ ni àsìkò tá a lè fi irun dúdú tá a lè fi wá nǹkan tá a máa jẹ lọ́jọ́ alẹ́ rèé àsìkò tá a lè fi irun dúdú la lè fi sáré ọjọ́ irun funfun rèé ẹ jẹ́ ká gbìyànjú ká wá ẹ̀kọ́ ká wá ìmọ̀ àti wípé ó dára púpọ̀ láti máa kàwé tó bá fẹ́ jẹ́ pírẹsẹ́ńtà ìwé òwe àwọn ìwé táwọn òǹkọ̀wé ti kọ ibẹ̀ láti máa máa mọ bá ṣe fẹ́ gbé èwò yẹ̀wò bá ṣe fẹ́ yẹ̀wò bá la ṣe mọ ìtumọ̀ eléyìí sí eléyìí ẹlòmíì ò mọ ìyàtọ̀ láàrin law of libel and slander tá a bá ń kàwé ó di dandan gbogbo ẹ̀kọ́ ló máa kọ́ wa níléèwé a máa tẹ̀síwájú láti mọ gbogbo ẹ̀ nítorí ìdí èyí tẹ́ ẹ bá ń gbọ́ mi tó wù ọ́ kó ṣe pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ gbìyànjú kàwé kó sì lọ kọ́ lábẹ́ èèyàn kan. àwọn tí wọ́n fẹ́ ṣerú iṣẹ́ ìyàwó ọmọràn tí mo lè gbà wọ́n rèé nígbà tẹ́mi wà ní NIJ lecturer mi kọ̀ọ̀kan lọ́ba mi fi ọ̀rùn kẹwọn Mr. Ofili wọ́n sọ kankan fún wa wọ́n ní this industry is a round table ẹ má bínú pé mo sọ òyìnbó wọ́n ní inú industry tá a wà yìí ó dàbí table table tí gbogbo àwọn èèyàn máa jókòó sí tó máa yí ni pé tó bá jóbìnrin tí eléyìí bá pè ẹ́ tó fẹ́ tọ̀hún pè ẹ́ ó fẹ́ tìbí pè ẹ́ ó fẹ́ pé torí tó bá dé industry wàá wò pé ah bàbá gbọ́yìn lélẹ́yìí ah this is Ambrose Somide ah Abíọ́dún Ọ̀rànpọ̀ ah Bísọ́lá ti lọ <laughs> tó bá jẹ́ kí gbogbo stardom àwọn pípì wọ orí ẹ̀ you will become a harlot at the end of the day nǹkan tí mo sọ lóyìnbó ni wípé wàá di olówó nàbì ọ̀sán gan wọ́n nítorí pé round table yìí gbogbo àwọn tó ń wá yìí wọ́n wà lórí table kan náà lágbájá yìí lágbájá yìí ó ṣe ń padà bọ̀ wá bá wọn nítorí ìdí èyí má ṣe ìranù ní industry má ṣàgbèrè má ṣojú kòkòrò nítẹríba kò bẹ̀rù ọlọ́run kó dẹ̀ máa gbàdúrà kó lè tètè débi tó ń lọ nítorí ìdí èyí ẹ̀yin ọ̀dọ́ wòye tí ẹ fẹ́ dàbí yèyé àbídèmí olúkúewu the queen of broadcasting ọba bìnrin gbèdégbèdé ẹ gbìyànjú àkọ́kọ́ tẹ bá ti dé industry ẹ má sáré wò pé à ah, lágbájá rẹ mo fẹ́ máa fẹ́ wọn rárá ìyẹn kọ́ lèèyàn fi ń gòkè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ ní ìtẹríba ẹlẹ́ẹ̀kẹta ẹ máa gbá research ẹlẹ́ẹ̀kẹrin ẹ gbìyànjú tẹ bí ṣe ń gbá research yẹn kẹ máa kàwé ẹlẹ́ẹ̀karùn-ún ẹ ní ìbẹ̀rù ọlọ́run and be focused pé nǹkan tí mo fẹ́ jẹ́rìí mo nígbàgbọ́ pé slow and steady ẹ máa débẹ̀ láṣẹ Elédùmarè ìmọ̀ràn mi rèé fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ bíi yèyé àbídẹ̀mí olùkọ́ni kẹ́ẹ̀dẹ̀ má gbàdúrà yèyé abídèmí olúkúewu lèmi ń jẹ́ èmi lọmọ onítòkò lókè àlejò lábẹ́òkúta èmi lọmọ ẹni fúnni lọmọ ńlá ló pa ilẹ̀kọ́ ni mí ọmọ àrélù ọmọ tó mú dà tó mú lọ bá mi rìn lórí the queen of broadcasting ọbaabìnrin pèdèpèdè ọbaabìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ another one is a counterfeit yèyé àfẹ̀dẹ̀ṣẹwà yèyé àpèdè gbàwúrà lórúkọ tèmi mo fẹ́ lè sọ fún yín pé Orísun TV lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ máa wò fún ọgbọ́n ìmọ̀ òye ní gbogbo Orísun TV ní kẹ́ máa wò.